هو أحد أركان الإيمان الفتن التي بينها النبي صلى الله تعالى عليه وسلم بقوله الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وقال تعالى وقال تعالى بذلك إنا كل شيء خلقناه بقدر والمراد به هنا تعلق علم الله تعالى بالكائنات وإرادته لها قبل وجودها فلا يحدث شيء إلا وقد علمه الله وقدره قدره وأراده وأوجده فما شاء كان فما شاء كان وما لم يشاء لم يكن لا راد لقضائه ولا معقب لحكمه وذكرنا فيما مضى من درجات أو مما يجب الإيمان به من الإيمان من درجات الإيمان الإيمان بمشيئة الله عز وجل الإيمان بمشيئة الله لكل حادث وقدرته وقدرته التامة عليه كما قال جل وعلا وما تشاءون إلا أن يشاء الله وقوله جل وعلا إن الله يفعل ما يريد وما الإيمان بالقدر لا بد من الإيمان بأن الله جعل للعبد مشيئة وقدرة واختيارا وتمييزا بين الضار والنافع يعرف الخير ويستطيع أن يفعله أن يفعله بإرادته واختياره ويعرف الشر ويستطيع أن يتركه بإرادته واختياره ولذلك صار يصاب على فعل الخير ويعاقب على فعل الشر لأن الكل فعل وكسب أو فعله وكسبه بإرادته واختياره والعاجز والمكره والناس لا يؤاخذون إما لعدم القدرة وإما لعدم الإرادة ومشيئة العبد وإرادته لا تخرجان عن مشيئة الله عز وجل وإرادته كما قال جل وعلا وما تشاءون إلا أن يشاء الله فأثبت للعبد مشيئته وربطها ربطها بمشيئته سبحانه وجعلها تابعة لها وأمر سبحانه بالأعمال الصالحة التي هي سبب للسعادة ونهى عن الأعمال السيئة التي هي سبب للشقاوة وقال النبي صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكسب بالحسنى فسنيسره للعسرى رواه البخاري والله سبحانه وتعالى قد رتب الجزاء على العمل لا على القدر الذي قدره على العبد فقال ولا تجزون إلا ما كنتم تعملون وقال أيضا من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون هل تجزون إلا ما كنتم تعملون وبعد الناس قد يجالسون في مسألة القضاء والقدر ويفهمونه على خير على غير مقصود فإذا أمروا بالأعمال الصالحة ونهوا عن المعاصي قالوا إن كان الله قد قد قدر أننا من أهل السعادة فسنكون من أهلها وإن كان قدر لنا أو قدر أننا من أهل الشقاوة فسنكون من أهلها ولا يفعلون أسباب السعادة ولا يتركون أسباب الشقاوة وهؤلاء جهلة مغالطون لأن الله جعل لكل شيء سببا وربط النتائج بأسبابها فإذا لم تعمل هذه الأسباب لم تحصل النتائج فجعل الطاعة سببا للثواب وجعل المعصية سببا للعقاب كما قال تعالى فأما من قضى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وهؤلاء الذين يعطلون الأسباب النافعة ويحتجون بالقدر ويتناقضون مع أنفسهم فإنه لو قيل لأحدهم اترك الأكل والشرب لأن الله إن كان كتب لك أن تعيش فستعيش بلا أكل ولا شرب واترك الزواج لأن الله إن كان قد كتب لك ذرية فتحصل لك بلا زواج فإنه وقتئذ سيستنكر هذا القول ويعتبره ضربة من الهذيان فكيف إذا يترك الطاعة ويقول إن كان الله قدر لي لي السعادة فسأحصل عليها بدون طاعة إن الواجب على المسلم أن يباشر الأسباب النافعة ويترك الأسباب الضارة كما أنه يأكل ويشرب ويتداوى ليعيش ويسلم من الأمراض وكما أنه يتجنب المخاطر ليسلم من الهلاك ويعترف بأن هذه المقاصد لا تحصل إلا بتعاطي أسبابها فكذلك يجب عليه أن يتعاطى أسباب السعادة ليحصل عليها ويتجنب أسباب الشقاوة ليسلم منها عباد الله اعلموا أن من أعظم ثمرات الإيمان بالقضاء والقدر صحة إيمان الشخص وتكامله لأنه بذلك يكون قد آمن بكل ما يجب الإيمان به واستكمل أركان الإيمان ومن ثمرات الإيمان القضاء القدر أيضا طمأنينة القلب وارتياه وعدم القلق في هذه الحياة خصوصا عندما يتعرض الإنسان لمشاكل الحياة لأن العبد إذا علم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه فإنه عند ذلك تسكن نفسه ويطمئن قلبه بخلاف من لا يؤمن بالقضاء فإنه عندما تصيبه مصيبة أو يفوته شيء مما يحب فإنه يجزم ويسخط ويقلق ويضيق من حياته ويحاول الخلاص منها وربما ينتهر ويقتل نفسه وقد كثرت في هذا الزمان في هذا الزمان حوادث الانتهار من الرجال والنساء الذين لا يؤمنون بالقضاء والقدر فيفرون من واقعهم ويتشاءمون بمستقبلهم يأخذوا ويأخذهم اليأس وقد أخبر الله سبحانه أنا الذي لا يؤمن بالقضاء والقدر أنا الذي يؤمن بالقضاء والقدر يثبت عند المصائب ويصبر عند النوازل ويحتسب الأجر أي الأجر والثواب على مصيبته فتكون مصيبته تكون مصيبته خيرا خيرا له وتكون عاقبته حميدة كما قال تعالى ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم ọpẹ́ ni fún ọlọ́run bá wa lórí ọ̀pọ̀lọpọ̀ oore àtìkẹ́ àbí dáadáa rẹ̀ tí ó ló ń kà wa nírò subhanahu wa wípé àádọ́mọ ènìyàn lásán àti wípé wà aláìsàlẹ̀ ìsáàrin ilẹ̀ àmọ̀sá iṣẹ́ tí yóò máa jẹ́ tọmọ èèyàn níṣẹ́ tó bá ṣe àti pé iṣẹ́ tó ṣe yóò bọ̀ wá kọ́ bọ̀ wá kẹsàn lẹ́yìn náà pè fún pẹ̀lú òṣùwọ̀n pípé mo ń jẹ́rìí pé ọkàn sọ lọ́nà ọba náà ọba tí ò lórogún ni àdúgbò anábà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní ẹrú rẹ̀ ní nínú dọ́là ń sọ̀kalẹ̀ fún ni wípé wọn yà sèrú kẹlẹ́lì yìí sọ̀rọ̀ fàdákìrì iná fàáfi zikirọ̀ àmọ̀ tẹ̀kẹ́ àmọ̀ tẹ̀dẹ̀ ìdẹ̀ púpọ̀ máa rẹ́tí àwọn èèyàn máa rán àwọn èèyàn létí nídò wọn àgbà tó jẹ́ pé ìrántí ó máa fún wọn. ànábì wa mú òjíṣẹ́ ó mú iṣẹ́ náà ó mú ṣe jẹ́ gbọ́dọ̀ bá ṣe ràn ó mú àṣẹ ọlọ́wọ́n bá rẹ̀ ṣe ó bẹ̀rẹ̀ sí rán mi ènìyàn létí ó bẹ̀rẹ̀ sí kọ̀ fún ọ níbi tọ́lọ́wọ̀ fẹ́ àǹbẹ̀ náà tó sálẹ̀ fún kí àdìgbà nàbì náà sallallahu ta'ala alaihi wasallam àtàwọn ará ilé ànábì àtàwọn tó tẹ̀lé àti gbogbo ẹni tí sojú kòkòrò àti tẹ̀lé táyé òfin tán tí wọ́n ti ń tọ orí pa rẹ̀ sallallahu ta'ala alaihi wasallam ní ìjẹ́jọ́ àbára wa sọ̀rọ̀ lórí kádàrá a sì jẹ́ ká mọ̀ wípé orígun mẹ́fà ni ìmánì pín sí tí kádàrá jẹ́ ọ̀kan nínú ẹ̀ kádàrá náà ti tún wá pé tọ́nà méjì yóò máa jẹ́ èyí tó bá dáadáa wá àbí èyí tó bá bànújẹ́ wá ọlọ́run ní ó bá dáadáa wá àbó bá bànújẹ́ wá inna wa ta'ala ohun nípa nínú ọlọ́run tí náà bí tí ìmọ̀ ọlọ́run rọ̀ mọ́ gbogbo ohun tí yóò mọ̀ tẹ̀lẹ̀ láyé kódà ọlọ́run bá ti kádàrà gbogbo ẹ̀ mò ń káwọn ọmọ lálùkùránì nílé ẹ̀kọ́ kan níjẹta ẹ̀kọ́ tó rọ̀ mọ́ alùkùránì kẹrin à ń sọ̀rọ̀ nípa báwo ni ti nínú tí ó ti wà nínú lọ́wọ́ tí ṣe pé ńgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ sọ ọlọ́run ti kọ gbogbo ẹ̀sán wọ́n ti wà nínú láwùlì màáfù torí pé kèsì bí nǹkan kan lè tẹ̀sẹ̀ rẹ̀ lọ́la tọ́lọ́ wọlé tẹ̀wá sọ̀rọ̀ ẹ̀ láti láwùlì màáfù làlùkùrán ti sọ àkàlẹ̀ sí sánmà ayé nílé kankan pè ní bẹ́ẹ̀ ìtulẹ̀ ìzà ilé àbíyí ilé ńlá ní sánmà tó kàdùn sáyé pátápátá torí pé sánmà jẹ́ méje tó sì jẹ́ pélépélé láti sánmọ̀ keje àì láti sánmọ̀ ayé tó kágun sáyé níbẹ̀ làrúfáà ti ń sọ̀kalẹ̀ fún twenty three years torí ká lè mọ bá ṣe kó pọ̀ mọ́ra wọn nígbà tó lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala sọ fún wa yín pé ṣáà rọmọdọ́nà lẹ́rí unzila fi al-Qur'an huda lin-nas oṣù rọmọdọ́n la sọ alukuran kalẹ̀ a sì wá gbọ́ wípé alukuran sọ̀kalẹ̀ fún twenty three years kó láti kó pọ̀ sísọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ nínú sáárù Ramadan tó ti wá ní ọ̀dọ̀ ànábì sallallahu ta'ala wa sallam láti lawhil mahfuz sánmà tó kà mí fáyé ni lódìdí ló ti sọ̀kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n kò sọ̀kalẹ̀ wá bá ànábì lódìdí sallallahu ta'ala wa sallam ó sọ̀kalẹ̀ hafalẹ̀ wà kọ́ ẹ̀yìn wọlé hawari bí nǹkan ti ń ṣẹlẹ̀ láyé tọ́lọ́run sì ti mọ̀ tẹ́lẹ̀ ní jìbìrì ọ̀nà kò mọ̀ yọ tọ́lọ̀ ti mọ̀ tó sì ti sọ àhọ́lá wàlà kó wàtà ilà àbílà nǹkan ó sì ń tẹ̀lẹ̀ tọ́lọ̀ bá ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. nínú ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú nínú kádàrá ó ní màṣíyàtúhù subhanahu wa ta'ala fífẹ́ tọ́lọ̀ ń fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àgbọn eléyìí láti wá tẹ̀síwájú àlìmọ́ bí màṣíyàtúhù láì kúlẹ̀ hàrìdín wà kùdúrà fi dáhùn mọ́tẹ̀ ẹnìkan ò lè sọ fún wa tó bá jẹ́ni tó nígbàgbọ́ sí kádàrá wípé ní tó ṣẹlẹ̀ yín ọlọ́run ò fẹ́ a sọ pé kò lágbọ́yé tá a bá fún gbọ́ tá a fún lẹ́rìí yóò gbàgbọ́ a sọ pé kìí ṣe mùsùlùmí òdodo ọlọ́run fẹ́ kí ní tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ torí náà àní toro mẹ́lòmíì ìmọ̀jọ ọlọ́run lọ tó bá jẹ́ kó ní tó dùn wá nú ni alihamudulilayi lẹ́dìdì ni àmọ̀ dúpẹ́ fọlọ́run àmọ̀ yọ̀ lórí àmọ̀ ọ̀pẹ́ fọlọ́run tó wá jẹ́ tó bá wà á ló jẹ́ ni àmọ̀ sọ pé alhamdulilayi alakuli hajj bọ́lọ̀ ti fẹ́ mi kágbà fọlọ́run òdi wá sí a ní tọrọ mẹ́nìkan jọlọ́n lọ lórí dáadáa tó mú wá àti ìbànújẹ́ tó mú wá lábẹ́ kádà mọ̀ṣíyá ọlọ́run nítorí kí ló fà tó fi rí bẹ́ẹ̀ àwa ti mọ̀ pé ihun tó fẹlẹ̀ yẹn ọlọ́run bá fẹ́ yorùbá náà máa ń kan wọn ló kù díẹ̀ tí ọlọ́run yọ wọn kò ní yọ náà ni kò ní yọ náà ni ẹ̀yin tó náà wọ́n bá fi yọ kò síbi tó lè há sí ọ̀rùn sí ní yọ. táwọn èèyàn bá sọ̀rọ̀ ní pé wọ́n ń dà wọ́n láàmú nígbà ní àwọn àjẹlé ẹ̀kọ́ ìgbàmí àwọn àjẹlé iṣẹ́ ìjọba. sàn fáwọn alábòsí pọ̀ láyé ọlọ́mọṣọ́ alábòsí. wọ́n mọ̀ dààmú àwọn tí ń bẹ lábẹ́ wọn ó ń bẹnu àwọn tí ń ṣèjọba náà tó jẹ́ pé gbogbo tí ó jẹ́ àǹfààní aráàlú ọ̀dọ̀ wọn ló wà kò sódò tẹ fẹ́ dá sí i àfẹn tó bá tó fẹ́ jàjẹkún yà mo máa ń sọ fáwọn èèyàn wípé ẹ tòrò mọ́ náà ẹ má bàbẹ̀ jẹ́ tó o bá mẹ́nìkan pàtó tó gbẹ́sẹ̀ lé àǹfààní rẹ̀ abẹ́tọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ náà torí kò dára ẹni kò sì ní rẹ̀ lánìkápá ọlọ́run ló ní lánìkápá ẹlòmíín mọ̀ọ́mọ̀ torí ẹ̀ta anú bá tẹ ẹnìkan jẹ́ tí èsì pín sẹ́yìn ní òdá màá ní sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́hùn gbọ́rọ̀ ẹ̀ lọ́wájú ọlọ́run consult Allah subhanahu wa ta'ala ẹlòmíín mọ̀ọ́mọ̀ fèlè ẹ̀ tó yege torí pé inú ń bí ẹlòmíín mọ̀ọ́mọ̀ gbé fáìlì ẹlòmíín sábẹ́ torí pé wọn fẹ́ kó hàn wọ́n máa ń sọ fún ọ pé bí wọ́n bá ti sàbò sí tó sì wọ́n kó lẹ́tọ̀ọ́ kan ń bẹ̀ sẹ́nìkan gbẹ́sẹ̀ lé sọ̀rọ̀ ẹ̀fọ́ lọ wàá fi tó gbilẹ̀ fọ́ lọ. tòdò ọlọ́run ọba wa ibi tó fẹ́ kéèyàn ó dé èèyàn ó dé by all means gbogbo ọ̀nà èèyàn ó dé bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó lè jọ náà lọ́wọ́ tòwọ́ máa wulẹ̀ bá nìkan jẹ́ máa wulẹ̀ wá kí assassin ó pẹ nìkan máa wulẹ̀ sọ pé gbogbo owó bá ti gbà lẹ́jọ́ ṣáàjú déédéé tùmọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run yẹn ju ẹ̀ téèyàn ò bá ní mọ́ni dáadáa lójú ọmọ ènìyàn á máa dàbí wípé kò tọ́nà àbáyọ àfikún bá ti láì rárá o òun tọ̀ tó ti lẹ nínú iná nìyẹn èyí ó dojú kọlọ̀ bọ́lọ̀ tí wá fún wa ní mọ̀ṣíà bó ṣe ní mọ̀ṣíà bọ́lọ̀ ṣe ní èròǹgbà fún rẹ̀ tó fẹ́ kí nǹkan ó rí bákan bẹ́ẹ̀ ló fáwa náà ní tiwa ibi tí ààyè nàná dáadáa lónìí ò lélẹ̀. ìfẹ́ tiwa tá a fẹ́ kí n tá a fẹ́ àti n tá a fẹ́ látàkùn jáde àwọn ọ̀nà ṣíyá ti láì wàràdà sí kò kọjá kò lè kó kò lè jáde kúrò lábẹ́ ìtọ́nà ńfẹ́ àtẹ̀rù ń bọ̀ lọ. torí pọ́n náà bá sọ fún wa pé wà máa dàṣà òun náà yìí là á ṣá lọ. ẹ lè dáhùn kankan bí àbítọ́nà bá fẹ́. bọ̀tí nípìnlẹ̀ àwa la rò pé afẹ́ dáwọ́ lé nǹkan báyìí àwọn lórí pé afẹ́ ṣe nǹkan báyìí afẹ́ dáwọ́ lé ṣe báyìí afẹ́ lọ́rìn àjò báyìí afẹ́ gbégbé ṣe báyìí téèyàn bá jẹ́ múmi ní òdodo yóò ti fi kún un láti pèlè yìí pé insha Allah tó bá wọ ọlọ́run ọba náà bẹ́ẹ̀ tọ́lọ́ ti sọ fún wa pé ká máa dì mẹ́rù bẹ́ẹ̀ wala taqūlanna li shay'in ìní fa ìlú dálé kàwọ́dá ìlà ayẹ̀ṣẹ́ àlọ́ ọ̀nùsọ́kùnkà mọ́ sọ pé màá fi nǹkan kan lọ́la fi kún pé tọ́lọ́ náà bá fẹ́ bẹ́ẹ̀ ó hàn pé ìtumọ̀ ẹni pé àwa lè wo a lè ronú sí tó wù wá wá ti mọ̀ dájú nígbà tó fẹ́ ṣe nǹkan yẹn pé tó bá wọ lọ́nà tí nǹkan yóò bá bọ́ sí sọ̀rọ̀ pé bàánú tí ó kéré ibi ó lọ ni pé ọlọ́run fẹ́ kò wọ ọlọ́run ọlọ́run ló ń dá mo rò pé nígbà máa ń wí gan nìyẹn lábẹ́ imán torí pé nígbà tá à ń rò ó láti rò ó bákan méjì pé tọ́lọ̀ náà bá fẹ́ ó mẹ́rin pé nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ò yọ̀ǹda ọ̀rọ̀ ọlọ́run ilé òdodo nìyẹn lábẹ́ kádàrá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé ayé wọn èrò bẹ́ẹ̀ o gbogbo tó bá gbà ní wọn fún ọ síbẹ̀ ni wọ́n ti ń dupò síbẹ̀ ni wọ́n ti ń gòkè síbẹ̀ rí wọ́n ti ń dá apààyàn síta síbẹ̀ rí pé two thousand and three wọ́n ti múra lẹ̀ àǹtàn twenty three síbẹ̀ rí wọ́n pé wọ́n pé lágbájá lágbára ẹ kọ́kọ́ lọ pa látìkù yìí tó tẹ̀ bá pa ń gbà yẹn wọ́n sọ pé lágbájá ló pa àwọn ti mọ̀ torí pé wọ́n fẹ́ jẹ́ kò báyọ̀ mi àìmọye tẹ́ wọ́n á pa tán tí ò bẹ́ẹ̀ kẹ́nìkan kan àbáwọn òun nìkan ló kù táwọn bá máa ráyé mọ̀ síbẹ̀síbẹ̀ kò mọ̀ dépò. Wọn ni ó fẹ̀jẹ̀ wẹ, o ma fi wẹ kó mọ̀ dépò ẹ̀jẹ̀ èèyàn ní. ṣùgbọ́n ti mú ní òdodo kò rí bẹ́ẹ̀ lábẹ́ kádàrá. ọlọ́run bá fi ká máa nífẹ̀ẹ́ nǹkan rinlẹ̀ sínú ọkàn tiwa náà ó dá wa lẹ́dàá bẹ́ẹ̀ ọwọ́ á tẹ̀lé tiẹ̀ ọwọ́ pé ẹ máa ṣiṣẹ́ rí ẹ máa jìnnà ṣiṣẹ́ torí àlẹ́sọ̀lọ́lọ́wọ́ dáhùn sáláhùn sọ fáwọn sàhábà nígbà táwọn sọ bó dìde ọlọ́run wá pé àfàlà àná sákìrò aláàfíìsà àdìnà ìwọ òjíṣẹ́ ọlọ́run nítawọn sàhábà náà gbọ́yé ní kádàrà àwọn kan gbọ́yé láyé lónìí náà sáńpẹ̀ ní kọ̀dàrí yìí àwọn òtí ẹ̀ tó ti sábà bí kankan rárá pé tọ́lọ̀ bá sọ pé nǹkan yóò ṣe yóò ṣe náà ni ẹ má pè wá sí nǹkan kan pé ẹ ṣe báyìí kí nǹkan báyìí tó ṣe báyìí àbí kó lè rí báyìí àwọn sàhábà náà gbọ́yé ẹsẹ̀ kẹsẹ̀ lànà àǹgbà tí wọ́n gbọ́ yé tí wọ́n gbọ́ yé lọ ọbẹ̀ wọ́n wá ń sọ fún ìsọ̀ náà pé àfàlà àná sákìlù aláàbì táàbì náà ṣé kákànfẹ̀ kan gbára lé àkọsílẹ̀ tọ́lọ́run ti kọ fún wa tó ti mọ̀ kájókòó tẹ̀tẹ̀rẹ̀ táà ń pè béèrè àwọn sàhábà ni ìdíṣẹ́ ọlọ́run bá ní rárá èyí mọ́lù ẹ̀ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ èròǹgbà tọ́lọ́run ló bọ́ sáfàǹtẹ̀yìn ẹni tó bá rò ó pé ntòun ń gbàlẹ́ òun tòun ní kí títírélà ó tẹ̀wọ̀n lórí ẹ̀ kọ́ lọ sọ́nà sábò títírélà bá ti yọ kó sì tẹ́rí sí i. ẹ̀rí tó ní ẹ̀rọ àtẹ̀lẹ̀ ìgbé táwọn ará yóò fi bọ́nu kiri wọ́n di èdè mú ẹni tó bá rò pé ntòun kàn lọ́rọ̀ tòun ní kó ń bẹ látòrí òkè karùn-ún kó gòkè fún mọ́mọ́rí lọlẹ̀ ọmọ rẹ sọ pé wọ́n dì í ní ìsìn ló bá nìkan sọ̀rọ̀ kan yìí ló bá lókè ló bá mórí lọlẹ̀ tí wọ́n taari rẹ̀ yín mo taari rẹ̀ a ìdímọ̀ lágbára o torí pé kìí ṣe ní tó kọ́mọ̀ ní tó kọ́mọ̀ nínú ìṣiṣẹ́ àwọn èèyàn ni pé mo fẹ́ dáwọ́ lẹ́sẹ̀ kan mo fẹ́ kọ́ṣẹ́ mo fẹ́ kàwé mo fẹ́ ṣiṣẹ́ ìjọba mo fẹ́ lọ́rìn àjò mo fẹ́ lọ́lá mo fẹ́ nípò mo fẹ́ lówó àmọ́ wá ti tẹ́tọ̀ òun làwọn ti tẹ́tọ̀ èròǹgbà tó lọ́wọ́ bá fún wa tó jẹ́ tiwa yẹn ìṣe ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ dáhùn sọ́là ó ní ẹtì tẹ́tọ̀ fàkólúmù yẹn sàrò lè máa kó lè fọlá ìta bá dá ọ fún owó ìṣe rẹ̀ sí ọlọ́run má dá wa fún ìfínà má dá wa fún dààmú má dá wa fún làásìgbò ayé ìta bá dá àyàn fún yóò ìṣe rẹ̀ sí yóò rọ̀ lọ́rùn tọ́lọ́run bá dá àyàn fún kọ́wá sí lọ́rùn láyé tó ẹ̀kọ́ olóríire ló jẹ́ látara pé yóò sìn lọ́run ẹ̀sìn ọ̀rọ̀ lọ́run ọlọ́run kó sáwà bẹ́ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé gbogbo iṣẹ́ láàbí yóò rọ àwọn tó ń ṣe lọ́rùn. kéèyàn ò jí kó náà wọ sọ bóyá ó gbọ́kọ̀ jáde bóyá ó rí ìṣẹ̀ jáde bóyá ó gbọ́kadà jáde ó tìbọn sáàkù tó bá ti pé àwọn gbótó yíwa káyì ní gbótó tóbi tó bá tètè dìbọn sápò tó bá yẹ pé kó tó yé wa káyìn ní kùn mọ̀ láàmú rẹ ti kó mú lọ́wọ́ gbọ́dọ̀ bá wọ kó lọ pátápátá ní tí ò séyẹ kankan bẹ́ẹ̀ tó gbé wọn lọ́wọ́ à ń pè wọn lọ́dẹ à pè wọn lápáyàn torí ibi tó mórí lé ibi tó ti pàgàlà ni ṣùgbọ́n èèyàn gbébọn sápò nígbà tó dí tó náà wọṣọ tán tó dì mára dáadáa tó wọṣọ bí ọmọlúàbí tó tó sẹ́sírẹ́sì lọ́nà lọ́rùn kò tó sọdá ẹni tí ò ní fi tọwọ́ ẹlẹ́lẹ́rọ̀ mi retí tó fi gbébọn nìyí ẹ wo bí sẹ́wọ̀n ti rọ lọ́rùn tó fàkólómù yá sàrún ni màá kólé kọ́lá ẹni tá a bá ti sọpọ́ lórí ikú ni iṣẹ́ orí yóò rọ̀ lọ́rùn ẹni tá a bá ti sọpọ́ lórí ire ni iṣẹ́ oríire yóò rọ̀ lọ́rùn. ọlọ́run tó wá sọ fún wa pé wà láti lùdáwọ̀n náà yín ná máa kún tún tààmìlù ọlọ́run tó fi ẹ̀sán sí síbi iṣẹ́ kó mọ fi sí kó mọ fi sí kó mọ fi sí kádàrà. òfìsì àdìsí la gbọ́ yẹn o iṣẹ́ ni kẹ́ ẹ ṣe kí tá a bá fọmọ́ iṣẹ́ rẹ̀ rọ̀ lọ́rùn ẹni tí bá wà níbi iṣẹ́ rẹ̀ yóò mọ̀ wá dunnú yóò mọ̀ yọ̀ torí ń ráwọn kan ti ṣe aburú rọ̀ lọ́rùn lójú ayé ìkan náà táwọn ò tiẹ̀ gbóòórùn tẹ̀rẹ̀ rárá ọlọ́run náà tí wọ́n ń sọ fún wa yín pé iṣẹ́ yín lè san yín. ọlọ́run ọlọ́run sọ fún wa pé máa ń já àdìlẹ̀ hasana ẹni tó bá tẹ̀rẹ̀ fọlá òfẹ́ ìròmí nìhà yóò gba orin tó tóbi jù bẹ́ẹ̀ lọ hasana kì í ti ṣe kádàrà iṣẹ́ tó yàn ṣe lábẹ́ kádàrà wà fún mi bọ́sà ìyẹn òní ìdí àmínú tó bá jọ́ gbẹdọ̀ kí a máa wà débi kọ̀ọ̀kan balẹ̀ ọlọ́run tó ní máa ń já àdìsẹ́ yìí àyè tó bá ti tẹ́ aburú lábẹ́ kádàrà náà fàkó bá ti ojú ohun fi na àwọn wọn jù síná. hali tòjú záwọn náà ńlá náà fún tòun tàmílù tẹbí sẹtẹ ẹsẹ lẹ ń gbẹsán yẹn àyà kuran là ń kà yìí sọ́tù nàmbì àyà eighty nine sí ninety. ẹ wàá rà wọn kọ̀dà àwọn tí wọ́n kọjá àlà wọ́n ní kò sí nǹkan tó kàn án pẹ̀lú ìfẹ́ tiwa tọkàn tiwọn àbí ká tún wọn sákèésì pé ẹ ti sẹ́ eré àbí ẹ jìnnà sí sẹ́ ibi wọn ní kò sí tó jọ. tẹ́lá wá bí wọ́n léèrè nígbà tí wọ́n fa gbogbo sábàbí tì tẹ́ ẹni sí ní tẹ́ fẹ́ ní kádàrá ẹ̀yin ò ní sí nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ wá sọ fún wọn yín pé sábàbí ebi sábàbí ebi téèyàn fi yó oníkéyìn ó jẹun ìdá tí rẹ̀ ń gbẹ oníkéyìn rún mi ẹ má mú ẹ má ti jẹ ẹni bá ní ebi ò pa ebi ò pa náà ni ẹni tọ́lọ́ bá lòǹgbẹ ò ní gbẹ òǹgbẹ ò náà ni elénu ẹlẹ́ẹ̀kejì ó ń sọ pé òun fẹ́ má rí bóyá ọkùnrin náà bóbìnrin ni wọ́n sọ fún wípé dìtì báwo kí ìtumọ̀ eléyìí wọ́n ní àtẹ̀sáwà ah, náà sáà tó bímọ ni rárá ẹ̀tọ́ lọ́ba ní ó bímọ láì má rí yóò bì lábẹ́ kádàrá kádàrá tó gbàgbọ́ òun tó wá yọ ìgbésẹ̀ ọmọ èèyàn kúrò lábẹ́ rẹ̀ òun náà ní ẹbí tẹ̀rí fún un pé òun nídìí obìnrin ọlọ́ba ló lọ́mọ láyé ó ní ìwọ náà ò sì ní ìdí ọkọ ọlọ́ba ló ó ní bó tún fẹ́ gan ẹlẹ́dìí mọ́ríámà àlẹ́ àṣàlá àmìyá ayíṣá ẹtún lè fi ṣàpèjúwe fún ṣàṣọ mọ́ríà náà kò lọ́kùnrin ó sì bímọ ìwọ náà jókòó dé ara rẹ tọ́lọ́ makara kó bímọ ó bímọ tó bá jẹ́ onígbàgbọ́ nínú kádàrá tí onígbàgbọ́ ti sábàbí kò sí nígbàgbọ́ pé kéèyàn ó ṣiṣẹ́ kó gbégbé tẹ̀ tó bá jẹ́ pé wọ́n wọ ọkọ̀ láti gùn ọ̀sán wọn lọ Ìbàdàn àbí láti Ìbàdàn wọn lọ Ìlọrin máa ti wá gbowó tán lọ́wọ́ oníkálukú ndị ẹ bá wá kéde pé tó gbéra kí n bá yín tó o àwọn ẹni tọ́lọ́wọ́ bá sọ yóò sọ nù wa ẹni tí ò bá sábà ti jáàmù ẹni tí ò bá ní kú òní kú lọ báyìí kódà ẹlòmíì ò ní tó gbowó ẹ lábẹ́ wípé à orí ìdíyí ni àbí wọ́n rọ lóògùn ò ní gbà fún ò ní gbà fún ò ní gbára kádàrá ń onímọ̀bí sọ wípé kó lè da kó lè da làwọn èèyàn máa sábà ti tẹ́tọ̀ tó bá ti wá takò yẹn ẹ wá sọ fún wípé kí ló fà tó fi takò fi tẹ̀lé tọlọ́run tòní kílẹ̀ ń sariwo ẹ̀sìn lọ́hùn ẹ̀sìn lọ́hùn ẹ̀jìnà sábúrú ẹ̀jìnà sí ẹ̀sẹ̀ sí ìnàní wájibà àdàlù mùsùlùmí ayò bá ṣẹ̀rọ àbúrò àbàdàn àbíyàn gbogbo sábàbí tí kórìíra báyàn pátápátá ọ̀ràn àyàn ni kí mùsùlùmí ó tẹ̀lé wọ́n fi ti tẹ̀sí wọ̀nyá tó dọ́kà sábà tọrọ gbogbo sábàbí tó lè kó parun báyìí tó sì jìnnà sí sábàbí náà ló sì mọ̀ jẹ́ torí pé ń jẹun ó ń mu ó ń lóògùn nítorí kó lè sẹ̀mí àlàáfíà ó sì ń jìnnà sí àlùmọ̀kọ́ọ̀fẹ́rọ̀ àwọn adìdé wúwà ó ń jìnnà sí wọn nítorí kó lè má parun ibi tí déjà sí ó jìnnà sí ibi tẹ́ranko wa bìjà wàrà wà ó jìnà sí nítorí píparun ó lè mọ ṣẹlẹ̀. bàkàdáàlì kẹ́jọ àlẹ́ ẹ̀ sàátọ̀ àbábà sàádà torí ẹ̀ ọ̀ràn yẹn ni kó máa wá bí ó sì rin ọ̀nà oríire torí kó rire wọn lè bá ṣẹlẹ̀ òyà tàjà nàbà bàbà sàkọ́ wà sí ní asílámù ó sì máa jìnà sáwọn ọ̀nà orí torí kó rire lè mọ́ bá ṣẹlẹ̀. eléyìí níbàámu sí ní tọ́lọ́mù bá là à ń wá àlìjáná gbogbo tọ́lọ́run bá fẹ́ pátápátá tó wu ọlọ́run nínú ìfẹ́ ọlọ́run ní ká fi wà gbogbo tó wu ọlọ́run nínú ìfẹ́ ọlọ́run àkọ́kọ́ ni tọ̀hántùrù títẹ̀ láti rẹ̀ wọ̀jìnà bùmọ́nà àánú káfù jìnà sí nǹkan tó bá pọ̀ tá a bá ti fẹ́ ká sì máa wá foríjì ká máa wá lálá foríjì ìtọ́nà ọ̀bá fẹ́ nínú ìfẹ́ tọ́lọ́run lábẹ́ kádàrá àgọ́dọ̀ fífún pé ó gbọ́dọ̀ gbà á pé kò sí nǹkan tí ó fẹ́ ṣe sí ju pé kó gbà lọ gẹ́gẹ́ báwọn ẹ̀sìn máa ń ṣe pé sọ wípé ọlọ́run da sí àwọn ọkọ̀ mọ́tẹ́ni rí àáwò ábẹ́rẹ́ irúṣẹ́ tó ṣe ṣíṣe ẹ̀sìn gangan bá ń tọ́lọ́run bá fẹ́ mu kó máa jẹ́ pé òró òró níṣẹ́ yẹn tó fẹ́ fi ta sí àwọn ẹni rí jẹ́ nígbà tọ́lọ́run sọ̀rọ̀ dídá sẹ́pọ̀ mọ́tẹ́ ní alukur'an ọlọ́run ròyìn àwọn tó ṣáájú pẹ̀lú iṣẹ́ ọ wá ròyìn àwọn tí wọ́n tírèènì tí wọ́n bá sẹ́ẹ̀rí lọ ọ wá ní a wà á mú àwọn tí ń bọ̀ lẹ́yìn náà lépa bá wọn nínú kẹwọn nínú torí pé irú iṣẹ́ eré tí wọ́n làwọn làwọn wọn sí dábẹ́ níbi pọ̀ lére. bákan náà ìlànà padà nínú tó níbi sèhàtù ìmánì sàpù ìmánì tó péye déwọn ọbẹ lára yẹn torí pé irú ẹni bẹ́ẹ̀ ti nígbàgbọ́ sí ogun tó yẹ kó nígbàgbọ́ sí kò nígbàgbọ́ sí kádàrá nìkan pé ó ń bẹ ó nígbàgbọ́ sí pé ó lè wá lágbo ó sì lè wá ní dáadáa wàsákìmọ̀lá àkàrà lè mọ̀ bákan náà ọkàn ó balẹ̀ ìfòòró ò ní báyìí ní nígbà tí ìnira kan bá dé nínú sẹ̀mí ìkọ̀rọ̀ òní bá ìdámọ̀ ẹ̀ta àbàtò lè sáré lè mọ̀ṣáàkìlì hayat onídààmú kọjá àlà kí ló fà ìmọ̀rin rẹ̀ tí ó ní sí kádàrá ọlọ́run kò ní yóò dààmú kọjá àlà bí anna lè abdá ìdá alìmọ̀ anna mọ́ àkọ́bà ó lámì ẹ̀kún lè à torí pé nǹkan nínú ìmọ̀rin tó ní tọ́lọ́run ni pé mùsíbà tó dé bá lámì ẹ̀kún lè yọ̀ à kò sẹ́nìkan tí mùsíbà wọn dé bá àbòrò yorùbá ní òfò ẹni kò ní í ṣe ẹlòmíì ẹ wà nídìí yorùbá ò kàdéra ẹ wọ́n ti bá àdìsí mu táwa fẹ́ tú àdìsí gangan tí mò ń kà yìí ọ̀rọ̀ tí yorùbá sọ láti tù kí n fi sàdìsí ni yorùbá rí kó tó sọ yìí má àtọ́ọ̀bà wò mùsíbà tó bá lámìyà fún líyò sí à ni ó bá kò ní yẹ lónìí kò sọ́gbọ́n yorùbá sọ pé òfò ẹni fi tẹlómi wà má àtọ àhù èyí tí ò bá ní mùsíbà aburú tí ò ṣẹlẹ̀ sí lámùyàkùn léyò sí ìbà òun náà ni òfò ní bá náà ni nígbà tí èsì tiẹ̀ àdéhìí ni lọ́sọ̀dọ̀ ànáyìn sallallahu ta'ala wa sallam ó ti nígbàgbọ́ sí yẹn. tọ́wọ́ wá ti nígbàgbọ́ sẹ́lẹ̀ yìí taskanu nafsuhu wa tatma'innu ọkàn igbá àyà rẹ̀ yóò ìtutù yóò bọ ọkàn rẹ̀ nǹkan tó lè kó bàánú jẹ́ báyàn ni pé kó ti fúnra ara ẹ̀ ṣàtọ́fà aburú kó tó di pé kádàrá kò kó máa wá wò pé ọwọ ọkọ̀ yìí ti ń o rí báyìí o tóun bá ti ṣẹ́gun tó yẹ kó ṣe tẹ́lẹ̀ tí mùsíbà wa ṣẹlẹ̀ ìdí òkò jáde lẹ́nu pé inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ma sha'a kana ìtọ́lọ́run bá fẹ́ yóò ṣẹlẹ̀ rẹ̀. ìfẹ̀láàbì man la yu'minu bil qadari aw bil qadari wal qadar tí yóò bá nígbàgbọ́ sí kádàrá kò sí nǹkan tí kò sí nǹkan tí ò ní bí sọ́kàn nínú tó tako àlìmọ́ọ̀nì bil qadar nígbàgbọ́ sí kádàrà ó yóò fẹ́ ẹ mọ́ sẹ́nìkan sábà pé yóò fẹ́ ẹ mọ́ sẹ́nìkan tí ò ní jẹ́ babaláwo àbẹ́sù tí ń donítàn láàmú sábà pé ló pàdé jẹ́ pé àwọn èèyàn máa sọ wípé lágbájá lòun lójú oorun. nígbà táwọn èsù tí wọ́n ti gbáwòrán àwọn èèyàn wá bá láti bá rí àwọn ẹni méjèèjì jẹ́ àárín ìyá àárín àwọn òbí àtàwọn ọmọ wọn kò dọ́gba mọ́ torí pé kò sẹ́nìkan téèyàn ò lè rí lójú oorun tí èsù ò lè gbé àwọ̀ ẹ̀ wá fún sẹ́ burúkú àfànàbì sọlọ́lọ́ ọ̀tá ọ̀tá là àtàwọn tọ́lọ́wọ̀n bá yọ̀ǹda bẹ́ẹ̀. tí ó wà láwòrán èèyàn kan tí ó mọ̀ bí òórùn àbí àsíá iṣẹ́ láàbí hàn yàn tí wọ́n sì tají tó sọ pé àlọ́ àgbà àti lágbájá ní bẹ́ẹ̀ni ọ̀rọ̀. tó jẹ́ pé iṣẹ́ àwọn èṣù nítorí pé èṣù tó sọ wípé òun òun ti rí wípé òun ò lè rí wọn dà lọ́kàn láti má sọ pé láìláìlà láwùmọ́ ṣùgbọ́n ó dàrin wọn rú òun dọ̀kan wọn rú. ìyẹn ló kọ́ tó jẹ́ pé fìtínà ìpokùnso àtìparẹ́ ẹni ó pọ̀ àsìkò téèyàn ló gbàdé yóò rùn nínú yóò rù lọ́kàn yóò rọ̀ àfi wòye sí pé ìdínbọ̀ náà lè dáa. fakɔsora ahwadikul intihar na rijali wa nisa nita nsɔlɛ kan tó ń dàbí àwàdà pé àwọn èèyàn ò lè parẹ́ àwọn èèyàn ń para wọn gan ẹ̀sùn ọ̀pẹ́ni tó bá ti parẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n gbèdìdì lápáyàn wọ́n gbèdìdì ní agbẹ̀mí ṣùgbọ́n lábẹ́ ìjọba táyé ó ti bọ́ torí kò sí kàkà tí wọ́n fòkó ẹ̀sẹ̀ kò sí jàdùyà kàkà tí wọ́n fi jẹ ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run ó jí gangan padà láti bìyà ara ẹ̀ ló ti pa ìjọba táyé ò lè jí láti bìyà ẹni tó bá nígbàgbọ́ sí kádàrá ọlọ́run bá sọ̀rọ̀ wọn ìyá àsìkòtò yín dà lọ sọ ibi ọ̀yá kúrò yín dà ní ọwọ́ àti ìdó ti sin yóò máa fẹ́ fún ládàá ọba dé àbí làásìgbò bá dé ìdó tí yóò máa fẹ́ fún nítorí pé ìran kan òòrè tó pọ̀ látara dídúró ti sin lórí mùsíbà pàtàkùn mùsíbà kò khairan lahu mùsíbà yẹn wà jọ orin fún un mọ̀tàkùnù àákìdá tó wà hàmìdá àtúbọ̀tán rẹ̀ wà jẹ́ ìtúlẹ́yìn tó lẹ́wà. lọ́nà ọba wa fi sọ máa àtọ́ba ní mùsíbà ní làbìdìlà kò sí mùsíbà kan tó ṣẹlẹ̀ àti pẹ̀lú ìyọ̀dọ̀ náà sọ́tù sàgbàbù ayé àkọkànlá máa àtọ́ba ní mùsíbà ní mùsíbà mùsíbà táǹkà yẹn ó ti wà ní èdè Yorùbá tí Yorùbá ń sọ ó ti dàbí pé èdè Yorùbá ni èdè lọ́rọ́ wá sí ni tọ́lọ̀ ń sọ ní Al-Qur'an Karim máa àtọ́ba ní mùsíbà ní ilá bí ìdìnnìlá kò sí ìgbà kan ò ṣẹlẹ̀ àti kó jẹ́ wípé ìyọ̀ǹda ọlọ́run bá ọlọ́run wa fi gbólóhùn tẹ̀lé wà máa ń yóò mí nílá ìyá ìdí kan wá nígbàgbọ́ sọ́lọ̀ ọlọ́run lọ kúlù ṣe ní kúlù ṣe ní tí màá rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan. mi sọ fún wa pé làtúbùlà wù nà mi ẹ̀yin ẹrúsìn mi mo fira mi búra pé màá máa dán yín wò. ọlọ́run bá ti ìsọba tó rú ara rẹ̀ pẹ̀lú ìròyìn rẹ̀ ó ní èmi ó máa dán yín wò ẹ̀rú ó ẹ̀rú máa bẹ lómi kò sí sẹ̀ àdáwò ó lè wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ lọ kò sẹ̀ sẹ̀kọ́ ẹ̀tọ́ ẹni tó sẹ̀ àmọ́ tá a pè ẹ̀rú àmọ́ bá tí ń retí pé bóyá wọ́n lè yọ sóun lábàdì ẹlòmíì ò sẹ̀ rárá ẹ̀rú sì náà bá àdáwò látọ̀dọ̀ lọ wàlìkíù mo lè febi fa kò sẹ́ni tí ò lè pa mo sì sọ̀rọ̀ kankan láìpẹ́ yìí àrẹ́ńtọ́ lọ́lọ́ ebi pa púpọ̀ tàbíkálẹ̀ ọlọ́run ṣe mójúzà nínú mójúzà náà ti sọ̀rọ̀ sọ̀là ó bẹ lọ́run tó jẹ kan tí ò yóò yẹ kan àyẹ̀ wá ń jẹ tán bá yóò tán wọ́n jáde àwọn tẹ́ẹ̀tì ní wọlé táwọn náà bá yóò tán wọ́n tún jáde àwọn tẹ́ẹ̀tì ní wọlé orin lẹ́bẹ̀ẹ́ nu mójúzà náà ti sọ̀rọ̀ lọ́run sọ̀là wọn dábàá ronú sọ̀rọ̀ lọ́run bá dáadáa ẹni tọ́lọ̀ fún nínú mójúzà yẹn kí ló jẹ́ pé kí ló fà continuity ò bá gbogbo àtẹ́bí bá ń pa tó jẹ́ pé àpò tẹ́bi sì ti pa láyé ló pọ̀ jùgbà tó yẹ tó jẹ yín lọ. a sì rí nínú rẹ́kọ̀dù mọ́ọ́jísà nínú míràkù ẹ̀ pé ó bẹ lọ́hùn lọ́jọ́ kan àwọn èèyàn sì jẹun ìsíkìíní ìsíkejì ìsíkẹta tó jẹun tí ó sì tán. ọlọ́run kàgbélé ń sàmì pé tó ń bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé kó máa lọ bẹ́ẹ̀ nípa ọlọ́run kà pé kí ọlọ́run bá alámọ̀tán alágbára lórí nǹkan ọlọ́run ṣùgbọ́n ó fẹ́ kó jù sí ọlọ́run lọ ayé bẹ́ẹ̀ kó lè bàjẹ́ pẹ́ẹ́bí kíra wà mọ́ ayé lọ fáwọn àtàǹdè láyé kájọ ọmọ lẹ́yìn rẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam. torí ẹ nínú nínú àyà tó lọ́n sọ̀kalẹ̀ yìí nínú ẹni tó fara káásá rẹ̀ òtítọ́ ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi pa púpọ̀ wọ́n náà tún nílẹ̀ àmúwá dúkìá náà dínkù ẹ wò nítorí kádàrà ìnígbàgbọ́ sí kádàrà ìtọ́lọ́run bá ti pè gbogbo pé ẹ̀sìn ní ọ̀ràn yẹn ti ní bẹ́ẹ̀ bá ti ní rí mi sì mọ́ abẹ́ ìpẹ̀lẹ́ yẹ kẹwàá kì í sórí èpè èló fa ẹwọ nǹkan tí àwọn sọ̀hábà jà sílẹ̀ ní ní nìkarọ́mọ́ gbogbo nǹkan ayé pátápátá ni wọ́n sílẹ̀ kódà wọn bẹ wọn tó yẹ akọ tó fi sọ́rùn nìkan ló gbé mọ́kà gbogbo nǹkan ayé wọn fi wá àdáni sí ìlú kádàrá dandan ọlọ́run pé gbogbo pé ẹ̀sìn ní ẹ má sì fi nǹkan mìíràn pọ̀ ẹ̀ njẹ́ ó kọ ní bẹ́ẹ̀ nǹkan lọ. wọ̀lẹ̀ mo lè dín ẹ̀mí kù. yorùbá máa ń sọ̀rọ̀ kan lódì lódì à ń sọ ọ̀rọ̀ wọn tó dáa à sì ń sọ ọ̀rọ̀ wọn lódì ẹni ẹni iwájú kó ẹni ẹ̀yìn kó ẹni iwájú ni bàbá ẹni ìyá wọn ní kọ́mọ wọn mọ̀ gbà wájú ọlọ́run tá à ń sìn nínú alukurani náà ó lè ní ìmọ̀mọ́ ìlú kọ̀ọ̀kan lọ tọ́ba adìpọ̀ máa ń lọ ayé ló ṣe wọ́n pé àwọn àwa kànú ọlọ́run náà rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ àfẹ́ mùsíbà nínú mùsíbà tọ́lọ́run máa ń sọ ṣùgbọ́n ọlọ́run bá tá à ń sìn tí ìjọba ti máa ń fi ọ̀rọ̀ ẹ̀rú yàn lójú èébì irú ẹ̀ tí ì

táǹpẹ̀ ni kádàrà wọ̀tàmọ̀rọ̀ àwọn èso àwọn èso èèyàn èso tí ń mí àbáwọn àǹfààní kan tó jẹ́ tayé tọ́lọ̀ ń bá ní ọmọ sí mọ́ kọ́dárù náà ni àmọ́ ọmọ yìí ó máa lé yóò máa blé máa rẹ̀ yóò máa bára ẹ̀ wí níbi tí òun bá ti tó bá ti dì kòtò níbi sábàbí ibi tá a ti máa bára wa wí nù. ọlọ́run wá ròyìn wọn débi wípé àjàdínà ìdá àkọ́ọ́bà ti fún mùsíbà àwọn tó jẹ́ pé ńgbà tí mùsíbà ta bá wọn kọ́ọ̀lù inna lillahi wa inna ilayhi raji'un wọn yìí gbé ọmọ aráyé hánu gbólóhùn tí a máa ń rí gbọ́ lẹ́nu wọn ni gbólóhùn tí ẹ̀fín máa ń wọn ọlọ́run pé ọlọ́run ló ní wá ọ̀dọ̀ láti padà sí ọlọ́run ní ulaika alayhim salawatun min rabbihim àwọn tọ́lọ́run máa ránṣẹ́ tí mọ̀ ọ̀rọ̀ òdòkẹ́lẹ́ lórí nìyẹn wa rahma tí ó máa kẹ́ wọn wa ulaika humul muhtadun àwọn tá a gáìdì nìyẹn tí wọ́n wà lójú ọ̀nà. nínú àyà mi ọlọ́run bá sọ̀rọ̀ àrùn tààrà ní máa sọ́ọ́bà mi mùsíbà fẹ́fẹ́lá àrùn mùsíbà kan ò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ wà láàfin àwọn tó fi kún ìyẹn mùsíbà tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tọ́lọ̀ ń dá abẹ́yìn gan làdánwò yẹn ṣe إلا في كتاب من قبل أن نبرأها ó ti wà nínú láwùl mahfuz kótó di kó ṣẹlẹ̀ إن ذلك على الله يسير ìrọ̀rùn sì ni fọ́lọ́run láti ṣe bẹ́ẹ̀. lèkè ilà tá a sáwọ́ àdàmú àbàtàkùn à ń sọ léyìí fún yín torí kẹ́ ẹ má bàánú jẹ́ tí nǹkan bá bọ́ fún yín. wàlá tàfúrákù ẹ sì má yà yọ̀kọ̀rọ̀ bímọ àtàkùn tọ́lọ́run bá ṣe yín lóore kan èèyàn báwọn èèyàn lónìí àwọn ẹni tó lòun ṣe lóore kan wọ́n kà wọ́n tí ò tí ì sínú orí bẹ́ẹ̀ wọ́n kà ságọ̀ wọ́n kà wọ́n sáláì náà ṣe wọ́n kà wọ́n sáláì gbọ́n wọ́n kà wọ́n sáláì lẹ́kọ̀ọ́ wọ́n kà wọ́n sáláì léèyàn àtàláì mọ̀ọ̀yàn ó dìgbà tó lọ́n bá gbé kúrò lọ́dọ̀ wọn kójú wọn tó láwà tó bá kan lòmíì ó dà kò burú àwọn tó mọ̀ọ̀yàn wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lówó wọ́n níyì àwọn náà tún ti kó mẹ́ àwọn náà tún wọ ẹlòmíì mẹ́ kéjì ló mú wọn lọ lọ́ba dìgbò lọ́ba tán. wàlá tàfàràhù bí máa àtàkùn ẹ máa ń yàyọ̀ kọ̀rọ̀ pẹ̀lú ntọ́nà bá ti fún yìí. wàláwò láyé ló sáré pàkó sókí nípa ọ̀rọ̀ kádà á sì máa fi tara wa jí lọ ní gbogbo bàtà tábà ara wa nínú sáájì gbogbo pàápàá lọ nínú ìrìn àjò wa nínú sẹ̀mí ayé tá a wà táà ń jẹ́ kókó ìrántí wa nínú ọkàn wa nígbà kan pé nǹkan yẹn yẹn kan tó yẹ ká nígbàgbọ́ sí òní wa àmì bá Kọlọm fi wá rìnlẹ̀ gbẹngbẹn lórí ẹ̀sìn rẹ̀ lórí àgbọ́yé súnà nàbí tọlọlọ ta'ala wa lórí àti nífaradà láti fi sí lọ́hùn. ti yé ọ̀pọ̀lọpọ̀ àbí ká sọ pé ti yé èèyàn tó yẹ pé ńgbà tí tó rí pé nìkú yẹ sí wa tí bá pé nìkú yẹ ọlọ́pàá tó jẹ́ pé àwọn ọlọ́mọ fi àwọn èèyàn tí mo fi wá sagbára fúnra wa níbi ọ̀rọ̀ yìí náà olóbi àkáàzìà olóbi ká máa jókòó ti ẹni tí mo sì bàbá òun ló bí ká máa fẹ́ni tí ọlọ́run kẹ́ nípa tayé ká máa fi ilẹ̀ torí pé bíbẹ̀ ẹ̀kọ́ yóò yà ọ̀pọ̀rọ̀ lẹ́mọ̀ wá sọ pé àfẹ́ńdà tí olówó ni òjò ṣe báyìí abẹ́mọ̀ pé ó rẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́dùn ó ti onímùsíbà kí wọ́n bá fi ṣe ẹ sì máa dúró tẹni tọ́lọ́hún kẹ́ tó bá jẹ́ pé torí tọ́lọ́hún ni tẹ́ máa sọ pé torí pé ó ní lọ́wọ́ ló fi rìn mọ́ tí wọ́n sì mọ̀ kó ń súnmọ́ torí pé wọ́n bá sì rìn ni máa bá tẹ̀ lọ máa tẹ̀síwájú lórí ẹ̀ torí pé ẹni tọ́lọ́hún bá kẹ́ náà lè sì rìn ó lè má sí lójú ọ̀nà ọlọ́ọ̀bá mọ́ gan òun ló fà tó fi jẹ́ pé àsìkò kan ń bọ̀ kó tó di báyé tán tẹ́ni tó wà lórí èpè ó máa ju owó tó wà lábẹ́ èpè ọlọ́run mọ̀jẹ̀ kí a fara kébìtì náà yé tí ó mú a tí ó mú tí ó mú àdánwò tó le bẹ́ẹ̀ bá wa sáàdì máa rò pé kí ló kí la á sẹ̀lú dìgbà yìí sí tí ò jẹ́ pé àbùkọ́ ọ́sẹ̀lì ti ń bẹ́ẹ̀ mú àbí Yusuf tí ò jẹ́ pé ìbíwọ̀n sì sí dẹ́gbà ni sọ pé mo sì bá nù àwọn tó sì lọ lójú wa tí wọ́n bá tí wọ́n parí ẹ̀ síbi ọ̀rọ̀ tá à ń sọ yìí tọ́lọ́run ò jẹ́ kí wọ́n yà sọ́tún yà sósì tán fi gbọ́n ọlọ́run mọ̀ sí ọmọ sí wọn lóore púpọ̀ àwa lè wúwà lórí wa báyìí èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́dọ̀ táà mọ́bi tí ó já sí táà ń bẹ lọ́hùn táà ń sì rìnà kàn pé ká fi fẹ́ sọ kó já síbi eré táà tí wọ́n mọ̀ bàtẹ́ òjẹ́ gan ìmọ̀lú màkúlùmù yẹn sàrún lè mọ̀ kọ̀là ẹ máa ṣiṣẹ́ ìṣẹ́ tá a bá kárẹ̀ ra mọ́ tá onáàlà iṣẹ́ bá fẹ́ bá a ti fẹ́ kọ́ mi èèyàn ó jẹ́ olórí náà olórí ibú iṣẹ́ rẹ̀ ní òmò ṣe àníkọ̀ sọ́làm ó ní láyé ẹ̀sìn ìzáni ọwọ́ a ní ń gbà tí ń ṣe lọ́wọ́ gangan kì í mi nígbà wọ́n ti gba ìmọ̀jọ tó bá bá bẹ́ẹ̀ lọ ẹni tí ń jalè nígbà tí ń jalè lọ́wọ́ lẹ́yìn sàmúmi kì ẹ máa pa ńkọ́ òun rò pé kò nígbàgbọ́ kádàrá ó ní à kò sí nǹkan tó ń fẹ́ sí àwọn ẹjọ ẹjẹ ká jọ lọ náà ni ó lé oúnjẹ kóhun kóhun bẹ kóhun bá wọn lọ náà ni wọ́n bá pa òun ti ń rò pé sáwọn bá sọ sí òun ó tù bá kódà òun ó dáhùn kan ní òkan padà ìmọ̀ni rẹ̀ náà ọkàn líle náà kò lè débi kó ṣe ó dáwọ́ pé kò sí tó ń fẹ́ ṣe àìmọye irú ẹ̀ táàdì sọ fún wa pé lásìkò yẹn ó mì pé wọ́n padà dáímọ́nì padà sí lára àmọ́ lásìkò yẹn kìí ṣe múmi ni o ó léwu láti fàyè lẹ́gbàá náà lẹ́yìn náà gbàdúrà tá a bá rí pé à ń ṣe àwọn ìṣesí kan nínú ìṣẹ̀mí ayé wa tí ò bá sọ lọ́run mu inú ìbànújẹ́ ló yẹ ká wà bá a ti ń gbọ́ ẹ̀sìn láàmú yìí bá a ti ń gbọ́rọ̀ lọ́ọ̀ tá à ń gbọ́ tà nábì sallallahu alaihi wasallam nǹkan kan wà nínú ìsísí èèyàn torí pé kò bá tọlọ́run mu ẹni yẹn gbọ́dọ̀ wà ní ìbànújẹ́ ara yìí nígbàgbọ́ sọlọ́run àti kádàrà àti ìmọ̀ àti kádàrà òun nìyẹn wà èèyàn wà ti stop ẹni tí ń parọ́ ọ rí wípé òun tí rọgbọ́n dá sí òun sì ń parọ́ ní ìsìn náà ni ẹni tí ń jalè ó rí pé òun tí rọgbọ́n dá sí òun sì ń jalè ní náà ni kódà wọ́n lè mọ́ mú yóò sì wà ní stop. lábẹ́ yìí mẹ́rin tó ní sí kádàrá ẹni tí ń ṣe sìnà yóò wò pé lóòótọ́ wọn mú un rí wọn lójú tún un rí ṣùgbọ́n inú ẹ̀ sùn náà bàjẹ́ inú àwọn èèyàn máa dùn inú ẹ̀ sùn náà bàjẹ́ tí inú yẹn bá ń bàjẹ́ ọ̀kan náà olùmọ̀ sọ pé tí inú yẹn bá ń bàjẹ́ lórí pé kò ṣe déédéé pẹ̀lú ọlọ́run fa asibitu la olè ìmọ̀ ẹbí máa ń rìn lẹ̀ fún nítorí pé ọlọ́run bá sọ̀rọ̀ nípa irú èèyàn bẹ́ẹ̀ pé ọlọ́run ti rú ìṣesí wọn búra wàlà uqsimu bin nafsil lawwama ẹ̀mí tí màá búra ẹ̀ kí ó ṣe kójú tì àmọ́ mà kó ń ṣàṣìṣe inú rẹ̀ ti ń bàjẹ́ ó sì ń búra ẹ̀ ó sì ń bá rẹ̀ wí mo fi rú ẹ̀mí bẹ́ẹ̀ mo fi búra ọlọ́run lákàtí irú èèyàn bẹ́ẹ̀ torí pé ó ti súnmọ́ ọlọ́run dáadáa ó kàn kó bí ìgbésẹ̀ kan àbí méjì ni kádàrá tá nígbàgbọ́ sí pé tóun bá bá a délẹ̀ bẹ́ẹ̀ tòun ò bá parí sínú ìyọnu ọlọ́run òun ló ń dẹ́rù bá ó bìlíìfù ní tọ́lọ́ lóun ó ṣe bóyá èèyàn ṣe dáadáa bó sá lóru ó nígbàgbọ́ sí nígbàgbọ́ sí kádàrá nìyẹn ó nígbàgbọ́ sí àfọwọ́fà kò sọ pé kí ẹ máa ṣèbàjẹ́ lọ ìtọ́lọ́ba ní ó já síbi oríire ó já síbi oríire fún kò sọ bẹ́ẹ̀ táwọn kan sì wà bẹ́ẹ̀ tó jẹ́ pósìtì tiẹ̀ làbí ń bẹ náà àlékún yìí mọ̀ ẹ̀wà ní ríbi kan tó yẹn ó lékún dé nínú ímánì tá a sọ pé òun ò sínú ẹni tó bẹ̀rẹ̀ òun àlékún ímánì mọ́ kò sínú ẹ̀rọ náà kò sí sí torí ẹ̀ ló fi wá nú ẹ̀rí pé kúlù bá ní ádámà kàtọ̀ òun kò sí bá ti lè ṣe tó àmọ́ ara ti ṣe wa débi pé ní ọ̀gbìn àlùkìyàmà kí àlùjánà ó tó ṣẹlẹ̀ ọlọ́run kò sí wa lọ́rùn àlùjánà ọlọ́run ní màá dá màá mú mú mi ní kàtàdé òun nìkan bẹ́ẹ̀ ọlọ́run ti pọ̀ tó láyé màá mú mú mi ní sí abẹ́ lóun nìkan àtẹ̀mí ẹlẹ́dàá rẹ̀ ń sì sọ fún pé tó wáyé pé mo fẹ́ jẹun yà ni eléyìí náà mo lè fi jẹun yà yín fi gbogbo ẹ̀ hàn àní àmọ́ ọ̀la kí n kọ́lé àkọ́sọ àǹkà mo ti sàmójúkò fún ọ ni o àlùjẹ́wọ̀n ló ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ kò ní ọlọ́run ní kó yàn méjì pọ̀ àti rí tí òtún láyé òtún wà tún láyé àmì ọlọ́run ní kó yàn méjì pọ̀ àmọ́ múmi ni ó rí i pé àtọ́hún dì sáàbù náà àtọ́lọ́hún kan sàánú múmi ní sì ni tó bọ́wọ̀ láti mọ ayọ̀ pé mi ni mo lába ni Ndị lába dé ní ọ̀sán ayọ̀ ni mo lágbọ́ lọ́wọ́ bá gọ́dé eléyìí gan náà lẹ́nìkan búra sí ló fi náà wọ́n ní wọ́n lọ́wọ́ ọlọ́run mo búra ní ọlọ́run ọlọ́run pé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأتنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه ولا ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون